ونهى عن اتخاذ الشر منهجا وسبيلا واشهد ان لا اله الا الله وحده لا شريك له يسعى الى الخير من شاء من عباده وابعد عن الشر عباده المخلصين واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله خير من تمسك بالخير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 tí ó máa ti aburú jìnnà síra rẹ̀ tí ó sì tì í kọ́mọ hànà dọ́dọ̀ ọmọlàkejì rẹ̀ gbẹdẹlẹ kẹta ní ọjọ́ ọ̀nà àti dìbẹ́ onáni al-ilmu nafi' kéèyàn wá ìmọ̀ tó ṣàǹfààní ìmọ̀ tó ṣàǹfààní eléyìí tó ṣe pé ó ti ná al àti sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam wa ìmọ̀ ìpìlẹ̀ pàtàkì kan ló jẹ́ eléyìí tí òsè fọwọ́ sẹ́yìn fún ẹrú tó fẹ́ jẹ́ kọ́kọ́rọ́ rẹ̀ nítorí pé ẹni tí kò bá ní ìmọ̀ tó sáǹfààní kò lè rọrùn fún láti jẹ́ kọ́kọ́rọ́ rẹ̀ ó ṣeéṣe kó nítàn ó di kọ́kọ́rọ́ aburú àti pé tó bá ní ìmọ̀ tó sáǹfààní báwo ló ti ṣe máa ma òdodo yàtọ̀ sí irọ́. tó o bá ní ìmọ̀ tó sáǹfààní ọ̀nà àdàtò fẹ́ mọ ìyàtọ̀ láàrin súnà àti bídà tó o bá ní ìmọ̀ tó sáǹfààní ọ̀nà àdàtò fẹ́ mọ ojú ọ̀nà mọ̀ àti ìsìnà àti pé papọ̀ agan ìdíyàn máa sọ́ra fún nítorí kí ìyàwó bá dẹni tó sọ̀rọ̀ ibú láyé àtẹlùkìyàmà báwo lọ́ba ti sọ́ra fún torí àwọn olùmọ̀lẹ́ta yẹjọ́ wọn máa pa lóore pé. كيف يتقي من لا يدري ما يتقى ولا يجي من كذا báyìí ló ti tẹ̀lé sọ́ra fún téèyàn sọ́ra fún nígbà tí o ti mọ kankan ìmọ̀sẹ̀ pàtàkì púpọ̀ ní ilé ọ̀nà àtijọ́ lóríire tí ara rẹ̀ tí ó ma máa ti tí ó lè máa dínà máa tí òfin ní dọ́dọ̀ ọmọlàkejì ìdí nìyí táwọn ẹlẹ́dàá tó fi jẹ́ pé ó fi yí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ipe ọ̀rọ̀ mà kò sí rọ́sẹ́yìn ní ojú ọ̀nà àwọn ẹni tó fẹ́ ṣoríire ọlọ́run bá sọ fún wa nínú Yusuf bí wọn sọ fún gbogbo àgbáńlá yìí pé ila ala أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين صفوة إكلي لجانا سميو بعد لجانا من أسسري أدعو إلى الله وانقص صدر الله على بصيرة لولا مزاج أما يكي أنا ومن اتبعني bẹ́ẹ̀ ni mo ń ṣe bẹ́ẹ̀ náà sì ni gbogbo ẹni tí bá ń tẹ̀lé tèmi à ń ṣe. wa subhanallah fún ọmọ ká máa fi lọ ọmọ àbùkù gbogbo àdínkù gbogbo ọjọ́ kan nínú àwọn bọ̀ bọ̀sí sọ nínú ọ̀rẹ́ yìí. ọ̀nà ni al-ilmu an-nafi' ìmọ̀ tó sànfàní ọ̀nà Ànábì sallallahu alayhi wa sallam ẹni tí ń pèsè lọ́sọ́dọ̀ Allah ọ̀nà sì ni táwọn ọmọlẹ́yìn rẹ̀ táwọn náà fi ń pèsè lọ́sọ́dọ̀ Allah ìmọ̀ tó sànfàní ajẹ́ pé ọ̀hún kò tó mọ̀ nínú ní ojú ọ̀nà gbogbo ẹni bá fẹ́ sàtẹ́yẹjì tó fẹ́ sórí láyé àti lọ́la òkè yá àmọ́ torí gẹ́gẹ́ bí n ta ti wí ẹni ọ̀bá ní ìmọ̀tọ́tọ́ àǹfààní báwo lòun náà ti ṣe fẹ́ mọ òdodo yàtọ̀ sí irọ́ ọ̀nà wọn lọ́fẹ́ gbà tóbi ma ìmọ̀ náà yàtọ̀ sí ìsìnà nígbà tó ọ̀bá ní ìmọ̀tọ́tọ́ àǹfààní òkùnkùn àti ìmọ̀lẹ̀ ètò ìsìn kankan náà níwájú orú wọn ọlọ́run sọ fún wa nínú suratul mulk ó ní afẹ́mẹ́yẹmṣe mọ́kíbẹ́n ala wajhihi ahda. من يمشي سويا على صراط مستقيم سنتين لا لم تبري قطس يواقع ترى لما ناني تبني تن توتوانا تلا كلا تسن يواقع سيومنا أبني تن تهري مالك وزيد أرشو ما أني تبري قطس يواقع تنوى بيطن بارا kí ni ọ̀rọ̀ ń bẹ̀ tó ló ń gbọ̀ ń bẹ̀ tí wọ́n ń sọ́nà ẹsẹ̀ tí ọ̀ma ti ẹsẹ̀ gbé ọ̀làmọ́nà yàtọ̀ sẹ́ni tó mọ́lẹ̀ ẹni mọ́lẹ̀ ilẹ̀ ni ọ̀ma rí kò ní ọ̀rọ̀ kan àbí tí ń lọ ó sì súnmọ́ kó fẹsẹ̀ kọ́ kó ṣubú dànù kí nǹkan sún lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́dàá wa ó ti sọ fún wa nínú أن أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب فنتم جديك يكن تاسوكا ولا تدلوا إلى دارك أنك تلددو tẹlifíọ́tà pẹ̀lẹ́ ní tọ́sí afọ́jú tó wò ríran rí pé ń ta tó ránṣẹ́ sí ọ̀dọ́dọ́dọ́ tó wò pé kọ̀ọ̀tà máa ń kankan tí wọ́n lè dọ́gba rí. ọlọ́ni wọn lè dọ́gba ọ ṣùgbọ́n nìkan ò sí tètè pé yóò ronú yóò rántí yóò sì má dáadáa dáadáa yóò má ìdá aláìdá. àyàfà àwọn onílàákàyè yọ wá kúrò nínú àwọn onílàákàyè bákan náà ọlọ́run ẹlẹ́dàá ó tó fi yé wa ọlọ́ni mọ̀ lè dọ́gba pẹ̀lú ẹni ń tà fọwọ́rọ́ sẹ́yìn ń tà máa ṣe ìmọ̀kọjá dọ́gbàtì ni ọ̀hánpé ni olùlọ́gbàdì ni ìmọ̀lẹ́ bẹ́ẹ̀ olùlọ́gbàdì dọ́gbàtì wọ́n gba wọn náà lọ́mọ kọ́rí ẹ̀ẹ́ bá bẹ́ẹ̀ tó pé wọ́n ni tọ́mọ owó jàǹbá wọ̀ yẹ ni tọ́mọ gbogbo owó ló ni. owó ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ogun ma owó wọn máa sì ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìwọ̀n قل يستوي الذين يعلمون والذين لا يعلمون شافوا على النبي محمد صلى الله عليه وآله وسلم إن جاء إلى جنبه أن تمت وأن تمت قال جزاه شتان ما بين السماء والثريا والأبان وإن تنبه لا أني أصفى لا أني أصفى إن تنبه لا أني أعوى إذا وقلني وقلني ثريا ìràwọ̀ yẹn ibi tó wọ́n sí náà dáná ó ga púpọ̀ láàrin sẹ́mà ètò ń bẹ láàrin àti ìpẹ́ ara ó jìnnà gan torí ẹni tó máa àtẹnjọ́ mọ àwọn ìdọ́gba o torí ẹnikẹ́ni nínú wa tó bá dòrò láti jẹ́ kọ́kọ́rọ́ rí tó sì fẹ́ jẹ́ àgádágodo fáagoru ọ̀rẹ́ rẹ̀ ló jẹ́ lórí kó gbìyànjú láti jẹ́ ẹni tí sáǹfààní kó o sì mójútó ìmọ̀ yìí nípa nítorí pé oríire ń bẹnu kéèyàn nímọ̀ èèyàn máa ṣàfẹ́kù rẹ̀ téèyàn ọ̀bá nímọ̀ Abu Darda radiyallahu anhu àgbà nínú àwọn sàhábà ni ọgbà ẹgbàá kan wọn alátọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam lẹ́gbàá wa tọ́kẹ́ sẹ́rin lẹ̀ alábì ń sọ díẹ̀ fún wa nínú ọlá eléyìí ti ń bẹ nínú káwá ìmọ̀ pápá ìmọ̀ ọlọ́run sọ anábì sọ anábì ni man salaka tariqan. يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه رواه الامام احمد بسند صحيح النبي صلى الله عليه واله وسلم قل يعني كان طبعا توجعنا سام كان توجعنا الى تسوانا قال ابا يوسف يكون فوق جوانا يا ونا توبا والجنة الامام احمد لو بوا ونا توسي بابا ابوا يوا ابوريجي اجا توكا لنا ونا توالجنة لكي يوما واما ní ìyá ọmọ wa mà nípa kí lọ́nà sọ ìmọ̀ nípa kí náà nàbì Muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́ ìmọ̀ nípa ṣẹ̀ríà eléyìí tó yàn án mà tó ti sin lọ́nà bọ́lá ti ṣẹfẹ́ tó yẹ jìnnà sí gbogbo tọ́lá ọba àwọn ọ̀fẹ́ nítorí ẹ̀ tí a rú tó bá jẹ́ ẹni tó ṣe pé kàn án wá ó jìnnà sí ìmọ̀ gbogbo àwọn nǹkan tó burú jẹ́ gbogbo àwọn nǹkan tó bẹ̀rù mà wọ́n wọlé tọ̀ wọ́n dàpọ̀ mọ́ wọ́n padà dán ní tó ṣe é pé ọ̀nù ó lè pọ̀ lọ́wọ́ rẹ̀ àdádáwọ̀lẹ̀ ó lè gbẹ́rù lọ ìsánú ó lè jẹ́ pé ńlọ fi látàrí pọ̀ nímà yọ́ọ́ máa sa ìdá yọ́ọ́ máa sagoro yọ́ọ́ máa ṣe rádaràda yóò sì máa rò pé dáadáa ló ń ṣe wàlá hawla wàlá ọ̀rọ̀ àti ti mùsùlùmí ni dájú kò mímà ó ń ṣe zina ó máa ń báwí pé zina ọ̀dà ọlọ́wọ́ bá ti lé wọn jìnnà sí i báwọn sọ pé zina kí ló burú mbẹ tí wọ́n wọ̀ lọ́n bí lọ́n ná fáwọn àlè tó wọn bá ti zina lẹ́yìn náà tó wọn máa mú yàrá sí wọ́n kúkú mú yàrá sí wọlé àbáwọn ìyàwó yìí lọ́wọ́ ara mú ẹ ṣe ń ta títí mọ́tí ó náà lọ sọ kékeré wọn bẹ́ẹ̀ nítorí ìyàlẹ̀ rárá rárá ni ẹni tí ń jáde wọ́n sọ pé ńgbà tó wọ́n ti pa àyàn tó bá ń pa yín nǹkan wani tó bá wọn wọ wọn rani ńgbà tó ń bùkátà rẹ̀ bẹ́ẹ̀ ni àyèmàká a máa mú ní sí gbogbo ẹja a máa mú ní sí gbogbo aburú ìyá máa rò pé dáadáa ló ń wà kò sì ní máa kórè ìranù ló ń wà aláìmàká máa pọ̀rọ̀ èèyàn náà ó lè sọ tó ń bá fẹ́ wọ́n mú ẹ̀ sí kò ní máa ikú ohun ti fi islam sílẹ̀ ohun ti lọ síbò mí. àyìnbá yóò mú ẹ̀ máa tọ́gbárí yóò máa dáadáa dáná ẹlẹ̀ nínú ẹ̀sìn ọlọ́ yóò sì máa wọ pé ń tó ń ṣe dáa yóò borí ń bẹ̀ báyìí níbi ṣe gbé tiẹ̀ kalẹ̀ tí mo gbé tó ń kalẹ̀ ẹ̀rú ọlọ́ọ̀jọ́ ni yóò mú ní sọ́dọ̀ àkúnmí eléyìí tá n gbẹ́rẹ́ á máa wá sí bátúbátú á máa ṣe rádaràdá á rò rẹ̀ tá n ṣe dání wa sọ ní lálágídí burúkú àní gbọ́bàrí àti ní fìrọ ẹni sípò ẹni tí wọ́n lè bá sọ̀rọ̀ á máa sọ kó sọ́nkálukú fáwọn àti ẹni tó bá ti gbé yà ó torí ẹ̀ tó wú ọ lọ sí o wọn náà máa ṣe tó bá wù ọ oníkálukú ó mójútó tiẹ̀ àìmọ̀ká burúkú ló ń ṣèyàn ọpàtàkì púpọ̀ ipe kéèyàn ọwọ́mà ọpàtàkì púpọ̀ kéèyàn ọ̀gá tí ẹ̀sìnrán sílẹ̀ pátá korongodo láti jẹ́ ẹni tó ṣe pé wọ́n máa wá ìmọ̀ kó sì máa jìnnà síbi tó bá ti sọ̀rọ̀ rẹ̀ nítorí pé ohun tí wọ́n kọ́ létí nínú ọ̀rọ̀ ọ̀mà yóò ní nǹkan púpọ̀ tí wọ́n ibi ti ń sàdánù ibi torí i ló ti jẹ́ pé ẹ̀rí tí ẹ̀ máa ń tó kọ̀m̀pútà sí sọ̀rọ̀ ọ̀mà ní ìbẹ̀ ní òní gbà kó lùmọ̀ ni ọ́ nítorí pé rẹ̀ ń kọ́ rẹ̀ ń kọ́ rẹ̀ ń kọ́ wọ́n náà máa fi sọ̀rọ̀ wọ́n náà máa fi tún nǹkan ṣe wọ́n náà máa fi wà wọ́n mọ̀ ọ́ àwọn olùmọ̀ọ́ àwọn olùmọ̀ọ́ àwọn olùmọ̀ọ́ ni. ní mọ́sálásí ànábà Muhammad sallallahu alayhi wa sallam. àwọn olùkọ́ ń bẹ ńlẹ̀rẹ́gẹ́rẹ́ tí wọ́n gbọ́ yẹn lẹ́kọ̀ọ́ oúnjẹ ọkọjá yunifásitì. àwọn ọlọ́dọ̀ bá kan wá ní àyíká bíi ọmọ tí àwọn àwọn tó ti kọ́ gbogbo tí wọ́n sọ gbogbo táwọn ọmọ yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa jókòó sórí àwọn bàbá wọn wọ́n máa jókòó sórí wọn. báwo ni àwọn ọmọ ẹ̀ka sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ti há eléyìí sọ̀rọ̀ pé eléyìí sọ̀rọ̀ aláìmọ̀kan onímọ̀ àyè náà ọmọ àwọn ẹ̀ka ẹ̀dẹ́kọ̀ ẹ̀bẹ̀rún ọlọ́ọ̀ má parun ma wá èso ma o. àwọn èso olùmọ̀ ń dàgbọ́ táwọn olùmọ̀ ń yàtọ̀ sí ẹni tó ṣe é gbé yóò jókòó sí di rẹ́kọ̀dì yóò máa gbọ́ ni yóò ti gbọ́ yóò tún gbọ́ kó tó di kó sùn bóyá tó bá ti lóru ó lè gbé rẹ́kọ̀dì sí gbogbo ara kúrò yẹn tó ló ń bá ń gbọ́ tí ń gbọ́ tí ń gbọ́ kò ní pẹ́ ní jìnnà gbogbo ẹ̀ ló ń lẹ̀ mọ́ lọ́pọlọ ẹ̀rí tó bá jókòó tí ìyẹn ti ara ronú ẹ̀rí kó orin lọ́wọ́ máa kọ ibi tí onílù rẹ̀ tó ti tẹ kọ̀ǹgọ́ mẹ́lù tí mo gbé yàtọ̀ olóòtú fẹ́ ló lulú la hawla wala quwwata illa billah àkójú èèyàn méjì nìyẹn ẹni tó jókòó ti dáadáa ti dáadáa tọ̀nà tọ̀nà rẹ̀ ẹni tó jókòó tẹ̀ ìdá ìdá tó bá tẹ̀ náà jẹ́ èwo ni wọ́n fẹ́ èwo ni wọ́n fẹ́ tí a bá sí máa ìyá wọn pè é àná kan ìyá wọn tẹ̀ ń tọ́ da yóò sì máa wò pé ń tọ́ da ló ń ṣe ní ayé àwọn sàhábà sàbí àgbà olùmọ̀nlá abdullahi bin mas'ud radiyallahu anhu ní ìlú kúfà ní al-Iraq àwọn ọmọ kí rẹ̀ wọ́n yà máa ń péjọ sí ẹnu ọ̀nà abdullahi ibn mas'ud radiyallahu anhu ìpè kọjáde lásìkò sọ̀láàtì bá ti tó káwọn lè máa tọ ẹ̀yìn rẹ̀ bọ̀. ọwọ́ àtijọ́ kan ajẹ́wò ààrẹ ti kọjáde ibẹ̀ ni sàhábẹ́ mi tó ní ajẹ́ sàhábẹ́ àgbà olùmọ̀lá Abu Musa al-Ash'ari radiyallahu anhu lọ́bọ̀ wà lẹ́nu ọ̀nà ṣé Abdullahi baba Abdulrahman tí o ti jáde ni wọ́n ní kò tí ì jáde àwọn náà retí kó jáde ni kọ́kọ́ jìnnà ni Abdullahi ibn Mas'ud ńlọ ń bá jáde ńgbà tó jáde àti wọn àti Abu Musa wọn kíra wọn ńgbà tó kíra wọn tán Abu Musa ó ní sẹ́yìn rí ní tí mo rí ni nínú mọ́sálásí yín bí ọlọ́run ọba ò ní jẹ́ ká ẹ fojú gán ní ti ọ̀dà. Abdullahi bin Mas'ud ó ní kí lóò rí ó ní à ah, ìwọ náà gbọ́n pa rẹ̀ ó sì rí ìwọ náà gbọ́n pa rẹ̀ ó sì rí ọlọ́run tó parí nì nínú mọ́sálásí Kúfà ń bì tó ti rán lórúka lórúka lórúka lórúka lórúka. gbogbo òòkà kọ̀ọ̀kan tí wọ́n tora wọn ẹnìkan jókòó láàrin wọn ẹnìkan jókòó láàrin àwọn eléyìí ẹnìkan jókòó láàrin àwọn eléyìí ẹnìkan jókòó láàrin àwọn eléyìí àwọn èèyàn tó wọ́n tora wọn lórúkà yìí kó àwọn òkúta kéékèèké síwájú gẹ́gẹ́ ẹni tó wọ́n tora ni máa sọ fún wa yìí pé ẹ máa ẹ̀mẹ́sẹ̀ la ilaha illallah nígbà kan sẹ́tẹ̀ ìwọ́ha mìíràn ẹtí máa ṣe subhanallahi nígbà kan tọ́ba ti wá sọ àwọn agbọ́dọ̀ ṣe sọ yìí kí á lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n jọ ṣe ra wọn lórúkọ yìí tó bẹ̀rẹ̀ tó ń ya òkúta yìí tó ti wí sọ́tọ̀ tó ń wí tó ń ya òkúta yìí tó ti wí sọ́tọ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah subhanallah subhanallah onídàá ni wọ́n wí àwọn sì lábá nàbí ló gbà. àwọn ìsàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àríkú ànábì ṣe bẹ́ẹ̀ ànábì ó sì gbà fún wa ká ṣe bẹ́ẹ̀ lójú rẹ̀. Abdullahi bin Mas'ud kí wọn ló dé òun wò wọn ọkọ fún wa ni ó ní à wọn retí kí ìwòsàn ọjọ́ ni tó má dùn wá lọ sọ̀rọ̀ kémi náà tó sọ̀rọ̀ ni èmi náà sọ̀rọ̀ dè ní kí ló dé òní wọn kókù tá a wájú wọn fi ń ka ọlọ́wọ́ àgbọ̀ tí wọ́n wí fi ń ka láyé láyé sọ fi ń ka ó ti mú mọ́sálásí gẹ́gẹ́ báwo mú ká ṣe ròyìn náà wọ́n bá àwọn sàhábìrì jáwé sóbì àwọn sàhábìrì sàfọ́dùn wọ́n ti ṣúgà àjẹkọ̀ọ́ báwo bá ti ṣẹlẹ̀ sàhábìrì sọ nígbà tí Ibn Mas'ud ó débẹ̀ ọgbà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bá ti wí àwọn kò tètè takò wọn ó jẹ́ kí etí ìlú ó dé lọ́kàn tẹmọ sẹsẹ alẹ màkà tọba alẹ yẹn sẹ ẹsẹ ntọ nse tẹsí tuntun ẹsì tẹrọ ara ń filẹ aka ìgbàgbà ń se lọ tẹ ń wò wọn. yóò wù ní ẹ̀rọ ti kankan kan ní pété ẹni mọ̀ pé tọ́gbà mi nínú ẹ̀jẹ̀ dára pọ̀ ẹ̀jẹ̀ dára pọ̀ kí tí wọ́n yóò jẹ́ gbéra. subhanallah ibùdó masu dùn wò wọn. nígbà tí wọn àwùjọ ní kílẹ̀ ń se náà rí. wọ́n ní ẹ̀ ẹ̀ ń tẹ ọ̀wọ́ ọ̀gbọ́n ni la ilaha illallah subhanallah. Nke òwúrò ọ̀nà ọ̀nì kílọ̀sì ẹ̀yìn mùsùlùmí tẹ́lẹ̀ pé ìsìnà ó tètè rápá náwó ọ̀dọ̀ yín aláwọ̀lẹ́ náà ń lò lẹ́bi kú. ẹ sì ti bẹrẹ rádaràda ẹ ti bẹrẹ kátàkátà nínú kọjá ní níta ìṣèyí ojú ọ̀nà ń mà ní àmì ọgbọ́n má nàbí àtàwọn sàábà rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀ma sẹ́nìkan sọ bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn mọ̀nà dáná bí wọn ẹ̀ gẹ́gẹ́ bí sani. àbíkó ti jẹ́ ìsìn náà ilé sọ́mọ ńlá ànábì àtàwọn sàábà rẹ̀ ń bẹ̀. mbani ọ bàbá abdulrahman ìrẹ̀ náà là ń wá à ń wọ orin tí ó jẹ́ náà àbújá tí ìyẹn lè fi tètè wà lè jẹ́ náà wà abdullahi bin masoud ọ̀rẹ́ ìwọ́n ọ̀hánì àwọn èèyàn ò bá wọn dá dúró nítorí wọn sọ fún wọn pé wọ́n kọ́ mi lórí ìdílé ìrìn lẹ́mí òfin mélòó mélòó lẹni tí wàá máa ran kan orí tí ń lépa orí tí ò ní ba láéláé nítorí pé ọ̀nà tẹ gbà tẹ̀ ń fi wà kí sọ̀nà tá fi rori ọ̀nà tá fi ra burú ni a sì ń sọ̀rọ̀ pé ká di kọ́kọ́rọ́ rí kájí àgádágodo aburú àdékò lójú ọ̀nà àìmọ̀kan èèyàn rí rere ambọ̀sibọ́sí kó di kọ́kọ́rọ́ orí ọ̀rọ̀ àdàgádágodo aburú kẹ́mi mọ̀rẹ́dẹ́ lẹ́lẹ́kẹ́rì lẹ́mi ọ̀sẹ̀ mélòó mélòó lẹ́ni tí máa wá orí tó ṣe pé kò ní rí láéláé al-imam ad-darimi àwọn ọlọ́pàá ẹgbàá wọn ní ìbẹ̀rẹ̀ síra wọn sunanu ad-darimi rahimahullah. eléyìí túmọ̀ sí pé èèyàn kò lè rí orí o téèyàn ọ̀gá mà nípa orí èèyàn kọ̀ọ̀kan mà nípa orí lèèyàn fi rórí èèyàn fi lè rórí kéèyàn tó nímà ìmọ̀ pàtàkì pọ̀ torí ẹni tí ọ̀gá nímà ti ṣe fẹ́ mọ̀ òdodo ẹni tí ọ̀gá nímà ti ṣe fẹ́ dá sí ìdílé kọ̀ọ̀kan yà náà ọ̀pọ̀lọpọ̀ àtẹ́tẹ́lẹ̀ náà máa pẹ̀lú rẹ̀ wọ́n síbi rẹ̀ kéde sẹ́nà torí pé wọn ò ní mà. bóòlù ti fẹ́ rọrùn lọ́dọ̀ ẹ̀ ń tò ní mà bóòlù rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀nà dọ́gba tó fi wọ̀jà ẹ̀ náà máa rọrùn inú ìkan lọ́dọ̀ tiẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé ìmọ̀ ọ̀sàgbà ọ̀sàgbọ̀rọ̀ ọ̀sàgbàwà báwọn al-ilmu iná ọkọ sínú sàhíhì wọn. àkọlé kan ni o ike ìmọ̀lá gbọ́dọ̀ kọ́kọ́ wá kó síwájú sáájú gbogbo ọ̀rọ̀ táwọn sọ láyè ìmọ̀lá gbọ́dọ̀ kọ́kọ́ wá kó dájú sáájú gbogbo ọ̀rọ̀ táwọn wù láyè kí ẹ̀rí ìmáàmù Bukhari lọ́nà sọ ike sáájú annahu la ilaha illallah wastaghfir li dhanbik ọlọ́run sọ fún anabi sallallahu alayhi ọmọ ọmọ adájú ike kò sí ọba kan tó tọ́ láti sìn lódodo ayàgbé àwòrán kọ́ ọmọ wa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ wastaghfir li dhanbika wa lil mu'minin máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ sí máa tọrọ àforíjì fáwọn olùgbàgbọ́ òdodo ìmáàmù Bukhari ní lẹ́ni mo ti rí i pé ìmọ̀ ni ó sì wá ju tọrọ lọ ní lọ́wọ́ mọ̀ dájú àkọ́kọ́ nù pé kò sí ọba kan kò sí nǹkan kan tó bá ti sìn lódodo àfi Allah máa wá sọ̀rọ̀ àforíjì ẹ̀ṣẹ̀ ṣe máa sọ̀rọ̀ àforíjì ẹ̀ṣẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo. alimami Bukhari ni fabẹ́dà bẹ̀rẹ̀ àyẹ́mí qabla al-qawli wal-amal ìmọ̀ wíwá lọ́lọ́run ti síwájú ọ̀rọ̀ ìmọ̀ wíwá lọ́lọ́run ti síwájú gbogbo rẹ̀ lẹ́yìn nímọ̀ ọ̀rọ̀ rẹ̀ gbangba lẹ́yìn nímọ̀ gbogbo sẹ́ta wá ṣe òfó torí pé ìmọ̀ ọ onu náà ní ó fi jẹ́ kó lóòrìn lọ́dọ̀ lọ. lóòfin jẹ́ pé àtẹ̀dàmú lásán lè hàn ṣe ẹ̀mọ kan lásán lè hàn bá ká ẹ̀wò sẹ́ ájì lápèjù kí ló dé tí gbogbo owó sí ájì bá ń tẹ̀lé ni tó sọ owó kékeré ní mílíọ̀n kò wá mọ ní mílíọ̀n mílíọ̀n ti lé báyìí ni yóò ti sàárè màkà o wọ́n sọ pé òkè òkè tí ẹyẹ ẹsẹ̀ ń bẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó bá jọ dára kò síbi tọ́lọ̀ ti lè tó àṣírí rẹ̀. ṣùgbọ́n àwọn ẹgbẹ́ tí ń bẹ ní sọ hajj kọ̀ ọ̀rùn lápẹ̀jùwẹ̀ lẹ́yìn ìgbà tẹ bá kú ní Àràfà tẹ ẹ wá sùn Muzdalifa ètò ọ̀rọ̀ ọ̀rùn jù ní kò ní tẹ̀. nítorí tó bá sọ pé àwọn mọ́tò mọ́tò lè pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kí

ọ̀rọ̀ àárín láti Àràfá wà wá sí Muzdalifa láti Muzdalifa tẹ́ bá sùn tílẹ̀ bá tún mọ́ ẹtú fẹ́ padà sí Mínà Mínà náà kò tó ibi ìsọdọ̀ ọ̀bà náà àmọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run mọ wákàtí tẹ́ lò lọ́nà torí ọ̀pọ̀ èèyàn ẹ̀ nílò rẹ́tẹ̀gbẹ̀ nítorí pé ẹ ti súnmọ́ ara yín ju ẹ ti pọ̀ jù lójú ọ̀dọ̀ òkè táwọn mi bá wó lulẹ̀ báwọn wọ́n máa dá mi sí lónìí nítorí pé yóò fi rẹ́ra ìdí nu dáàbì gbọ́ pé wọ́n tẹ̀ra wọn pa wọ́n tẹ̀ra wọn pa torí ó ti rẹ́ra iṣẹ́ tá a ti tún fẹ́ lọ sí tá a bá ṣe sùúrù fúnra wa ẹlòmíì tẹ́ bá kọ́ ọ̀kàrà ó lè ṣubú tó bá ṣubú ibi téèyàn pọ̀ dé ibi téèyàn bá ti lọ fẹ́ gbìyànjú pẹ́pẹ́ ibi téèyàn pọ̀ dé wọ́n lè pẹ́ gbogbo nípa rẹ̀ tó ti pé wọ́n máa mà torí ẹ̀ tí wàhálà yẹn kò tó lò tó bá wọ́n ibi tó ti fẹ́ ṣe tọ̀wọ́ ó ṣe é ṣe ń gbà mí kẹ́ni tó wà ní àyíká kàábà kí wọ́n lé ní one million ṣé orí rà pé one million ni kì í máa ṣeré wọ́n rò wọ́n rò pé báwo yẹn ti pọ̀ tó yìí kálukú sì ń rìn wọ́n ń lọ kálukú rìn wọ́n ń lọ láyìíká kàábà ìwọ ọlọ́run bó làwọn náà ṣe wọ ọbẹ̀ bó làwọn náà ṣe tọ̀ wá fún wa lónìí wọ́n lọ wọ́n lọ́ọ́ máa ń ṣe tó bá ṣòro lọ́ọ́ máa sọ di rọrùn dákùn rọrùn fún wa o bó ṣe wọ ọbẹ̀ nu tọ́lá wọn bó ṣe rọrùn fún ọ ṣé gbogbo wàhálà kò sí rò kò tó rò ẹgbẹ́ wàhálà wà mílíọ̀n plus yóò tún tọ́ ọ̀n bọ́ wàhálà yìí yálà jẹ́ pẹ̀lú àìmọ̀kan lọ́wọ́ àjẹbí tá a ti ṣe hajj àmì rẹ̀ mọ́ ọ̀sẹ̀ yìí tẹ̀bá ọgbọ́n rẹ̀ ọ̀nà ọ̀sẹ̀ yìí tẹ̀bá gbogbo wàhálà ti fi ra rẹ̀ ṣe ọ̀nà ọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀ lórí òkú lórí òdo láì ní lága ẹ̀ sáré kí táwọn aláìmọ̀kan kan bá sáré lọ síbi kan báyìí nígbà sáré tẹ̀lé wọn táwọn kan bá lọ fọ́ pàgírí olóògbé ọmọ kan pa símẹ́ǹtì àtòkù dáàbà pé má ṣe máa gbọ́ ẹgbẹ́ sí nílẹ̀ nígbà tí gbogbo ẹ̀rẹ́ ń ṣe ń kọ́. àìmọ̀kànìyẹ àìmọ̀kànìyẹ ok kí rọrùn wá mà ní kí rọrùn wá mà wọ́n tó délé one million jọ àwọn akẹ́dánilẹ́kọ̀ọ́ wà fẹ́yìn tẹ́ ń lọ sí hajj àfẹ́ gba bọ́bọ̀ lọ́dọ̀ yín akọ yín bẹ́ẹ̀ sì ṣe hajj á tún fún a yín tó fi yé yín dáadáa ẹ̀rí pé bẹ́ẹ̀ mẹ́wàá ni bá ọmọ ẹ̀yìn mọ́ni kékeré ni kí ni wọ́n sọ nínú ọ̀sọ̀ ẹ̀yẹ́ wọ́n gbé ẹ̀jì sẹ́sì sẹ́sì pé ẹ̀sẹ̀ gbẹ́rẹ́ sẹ́ni tàbí bọ́ bá ti gbà náà ni ọ̀rọ̀ náà kúkú gbà. àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀ máa kásẹ̀ bá yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nu. yàrá wa lọ olóògbé òkú tí ọ̀dà kankan mà tọ́wọ́ tí wọ́n dé jíjà jíjà bá kò tí ìwọ́n má kàn án. yọ̀ọ̀kà wọn ẹlẹ́kùn bọ̀ wọ́n ti fẹ́ẹ́ bá ń pààrọ̀ yín. èyí kí láti ṣe yín rẹ àwọn fẹ́ kọ́ bá a tó tẹ̀yìn rin rin sí. olùmọ̀fẹ́ máa tẹ̀ pọ́ńtẹ̀ yín. wọ́n gẹ́gẹ́ bí mọ́tò àwọn ọkùnrin lọ lọ́wọ́ ti kàn yín mẹ́nu àwọn olóògbé ọjọ́ ẹgbẹ́ àdéhìí àjára àbádára la hawla wala quwwata illa billah àyùmọ̀ kan bá yẹ àwọn èèyàn jẹ́ wallahi. tètè ló bá àwọn owó owó kékeré mílíọ̀nù bàbá rẹ̀ wàhálà ẹ̀yìn ìtàkìdé ó tààrà bí oṣù méjì nítorí pé àrùn ọ̀gbárù rẹ̀ rí wà ń pọ̀ òórùn fẹ́ òórùn nílé bí àwọn ọmọ ọmọ ọmọ òórùn nílé yìí. àbá níbi tí ti ní agbára kọjá àbíkíá ọkọ̀ sáná wọn ni gbọ́dọ̀ ń sá lọ bọ́ọ̀ta oorun lélẹ́yìn ni àbí ìwọ̀ oorun náà nìyẹn níbi tọ́lọ̀ ń kádàrà kóorùn ti máa ní agbára làwọn abẹ yẹn ọwọ́ afa gba gbogbo ẹ̀ ṣé kò yẹ kó o pẹ̀lú mà ìmá pàtàkì jama máa mú kéèyàn bá pè lọ sídìí àná ìlú tuntun máa kàn pa fún wa pé ẹni tí ọba ṣe bá ṣe wí tí ọba jẹ àwọn èèyàn bá máa bẹ̀rù ó rò pé nǹkan gidi ní bá wọn sùn títí tí ìbáyé wọn jẹ tí ó wọn jẹ jẹmọ pàtàkì káwọn mọ ìmọ̀tẹ́rì yẹn ọ pàtàkì púpọ̀ ìmọ̀tẹ́ sọ tí máa padà sọ yẹn di sábàbí tí máa sábàbí tí máa ti aburú dànù àfikún ọsọ fún wa nínú ẹgbàá kan eléyìí tí imaamu ahmed tó gbé jáde nínú musnad rẹ̀ òní inna rasulallah sallallahu alayhi wa sallam ọ̀hún ìlẹ́nà sawakihul khayr wa khawatimuhu wa jawami'uhu ọ̀hún nabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá fi àwọn kọ́kọ́rọ́ rẹ̀ ó fi máa ọlọ́wọ́n bá ti fi àwọn òpin rẹ̀ ọlọ́wọ́n tó fi máa àwọn èyí tó bẹ̀ tó gbé òjò nínú rẹ̀ ọ̀hún ó kè sí ń bá tẹ̀lé tà nàbì owó mọ fẹ́ mà tànàbì ṣètì ó ṣètì ó ṣètì ṣe pààrọ̀ bí alẹ́ gba pààrọ̀ dípò ànàbì tànàbì náà tàbá fi pààrọ̀ ànàbì torí ẹ ànàbì sallallahu alaihi wa sallam tó o bá tọ ìlànà tànàbì mú wa tó o sì gba ojú ọ̀nà rẹ̀ tó o fi wá ìmọ̀ gidi kò sí tàbí ṣùgbọ́n ọ padà jẹ sábàbí dáadáa torí ẹ lè ṣe jẹ́ pé àwọn ahlus sunnah níbi ibi tí wọ́n bá wà láyé wọ́n máa ń jẹ́ kọ́kọ́rọ́ rẹ̀ àgádágodo aburú látàrí pé àwọn ti kọ́kọ́ láìmọ̀ nítorí pé ìmọ̀lọ́lá dínì ọgbọ́n ògbé agbárí lásán kò ṣeé sin náà èyí tẹ̀ sí aláìmọ̀ kan asán lórí asán ni lẹ́yìn táwọn wá mọ̀ tán wọ́n wá fọ́ọ̀mù òfin mọ́ra wọn nìkan àwọn náà fọ́ ọmọ yẹn dáadáa dáadáa máa àwọn náà tó fi kọ́ yẹn wọ́n jẹ́ tàbí dáadáa gbogbo bíkíbi tẹ́ bá ti rá àwọn alùsùnà láyé àwọn tó máa mójútó nù ká kọ́ mi èèyàn ní njẹ́ ọ̀mà kí gbogbo ó lè bá àjọ sórí rẹ̀ kí gbogbo ó lè bá àjọ là níta alùsùnà máa ń ṣe ni níbi kíbi láyé àwọn nìkan ní máa dẹ́kun kó afẹ́ kọ́ ẹ̀ sí àwọn nìkan ní máa dẹ́kun kó ẹ̀ tí ọ̀bá yẹ nípa ẹ̀sìn yín àwọn nìkan iná àlẹ́ ni tó ṣe pé wọ́n pàkíyèsí rẹ̀ eléyìí tó ń pè wọ́n dáa mọ́ kí ni sọ̀rí kọ̀ wá tó sọ fún yín kò sí lọ́sọ̀ fún yín kí ọmọ títún lílu pátì nì bó sì jẹ́ ìjọ ọmọ pé ní fòyò tó sọ̀rọ̀ bà níyà nítorí ọmọ akọ yín nù ó sì lè sọ pé ẹmẹ́jì aráàlú màá ní kọ́wọ́ yín lé àwọn ẹ̀ka débi kan mọ́kà pọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀nà kí ni ọ̀gá tó pààyàn ọmọ tó pààyàn ṣé òkè kàrámà ó lè máa rìn lójú ẹni ó lè máa kò lójú sọ́mà àwọn burúkú àwọn wọ̀lí ìṣẹ̀tọ́ kàlùkọ́ ọmọ wọn wọ́ọ̀dù ẹ̀wọ̀n abẹ́rẹ́ nípa ẹ̀sìn kẹ́ mẹ́wàá sórí ibú tọ̀rí kan tí wọ́n máa sọ fún yín nù. amẹ́rin máa wọ́ọ̀kù amẹ́rin máa fẹ́ ẹ̀dákùn kaba ẹ̀ yé mi wọ́n lè fẹ́ sórí ibú ni. torí máa ń sá alẹ́ ṣẹ́yìkáhu kẹ́yìfà wàlé máa àfúláhà abàdà. nínú tọ̀rí kan wọ́n lè sẹ́ni tó bá ti ṣéwù rẹ̀ lóore báwo ni nǹkan báyìí ṣe jẹ́ báyìí kí ló bá tó fi rí báyìí wọ́n ní kò sóríire láéláé. tòtòrí ẹ̀ táwọn awi tẹ́tí wọn náà fi tẹ̀sí bá sọ̀rùn ọ̀dà tó pọ̀ gbádùn tó ọjọ́ yẹn ni. táwọn báwọn olóyè ní máa fi lẹ̀kẹ̀ sọ̀rùn lu wa. tọ́ nínú Islam ó yẹ kí àná ń jẹ́ nínú Islam tó kò sí lọ́nlọ́. wọ́n ní wọn bẹ jẹ bàbá àdínì wọn náà wọn hànú mọ́sálásí. ṣé àdínì ní bàbá ni? àdínì ò ní bàbá ìrọ́ lásán. ìwọ ni kò fẹ́ ọ. wọn náà fi ọjà ìyá súnà ó tún tọ̀ akramakumullah gbogbo iye ihe kò sínú islam oyè kadọ́ra ní islam ni pé wàá àgọ́dọ̀ rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé. ẹ̀rọ lápẹ̀ lọ́lọ́rìíre ẹni tó lẹ́sìn ṣe ẹni tó àwọn ilé ayé asán. nítorí pé ilé ayé asán ó lè ẹni tó sí òfin Allah ojú nà lọ. ilé ìwé àpọ̀ ní gbogbo ayé bàbá àti jẹ́ pé ìwọ nìkan olóòrè ni tí ń pàṣẹ tí gbogbo àwọn èèyàn tí ó sì nǹkan tó ṣe òfin lásán ìgbésí ayé ìjà sí tó ọba sin Allah nítorí pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ní ìṣẹ̀dá àwọn àlùjánu àtàwọn èèyàn nítorí nǹkan mi bí èsì nítorí kí n lè pa wọn láṣẹ fún ọmọdé ọ̀sìn fún mi kó sì máa sìn mí. gbogbo wọn pàǹtí irọ́ lásán ìdọ̀tí pátákó ń gbọ́dọ̀ tó sọ́jọ́ láti tẹ̀lé ìwúra ọlọ́pàá irọ́ burúkú ni ẹ̀yin náà rẹ ló rẹ̀ rí tó ló bá kú ni kí ni ọ. ìrọ̀ ọ̀la ti ẹgbẹ́ ń ta ìrọ̀ ọ̀la bẹ́ẹ̀ ni gbogbo nǹkan bá ń kó jọ bóyá kó lọ. káti àwọn akókú tán náà ẹ wá gbé gbogbo ẹrù tí ń bẹ nu stọọ táwọn máa wo bàbá náà ni kí ni wọn máa lò náà ẹ lọ kó àwọn nǹkan báyìí wá ẹjẹ akó fún wa ní nǹkan báyìí wọn sì lè lò fọdún mẹ́ta àtúnkò nǹkan báyìí wọn ni orí ẹ dàrú orí ẹ ó ti dàrú. fẹ́ẹ́ ẹ lọ́fíńdà ókè yọ máa fi sára jáde. subhanallahi alazim. torí ẹ eléyìí tó àtàkù àmútó eléyìí tó àtà ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wo wá mọ̀ olówó kan kú lu kan ńgbà tó kú tọ kálukú dorí kodò ẹ ti bọ́ yọ kálukú lọ yà máa wọlé àlejò ni ń ń káàkiri sọ̀rọ̀ méjì mẹ́ta àwọn tó ti sí ṣọ́ọ̀kù rẹ̀ pé tí ẹ̀ lọ́gbà tó àtòkù hmm, láyé ká máa jẹ́ wọ́n tóni. láwọn hawla wala quwwata illa billah. ìwádìí náà mi ńdọ̀gbé ńdọ̀gbà ńdọ̀kọ̀ máa bá àtàkùn òkú ẹ̀mí ẹ̀wọ̀n gbọ́ bọ́ọ̀ bá kú lẹ́rọ̀ wọ́n gbọ́ kú lélẹ̀ báyé ṣe rí nu jàmá. torí de eléyìí báyìí oníkálukú wa kó ronú pa ọ̀rọ̀ tara tiẹ̀ náà ẹ̀jẹ̀ àwa máa ń pẹ̀ sí wa.

àtàwọn akúṣe àmọ́ káwọn náà rẹ̀ jọrù pé alo láti wà á fi kówó jọ ni ọlọ́run yẹn ní bínú sí wa kọ́ láyé yẹn ó tọ̀ hmm, ó tọ̀ ojú ogun ni pé ọlọ́run náà lọ́mọ sọ báyẹn torí di eléyìí ìbẹ̀rù ọlọ́run dáwọ́ wa o káwọn tẹ̀ra wa jẹ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìgbà kọ̀ọ̀kan tó dodo yóò máa gbà fún ibi tó ti gbó dodo ẹni tí wọ́n tẹ̀jẹ̀ ní ọ̀mọ̀lọ́ba àwọn máa tẹ̀jẹ̀ ọlọ́run máa tẹ̀lẹ́ta.

láti ra mú búrẹ́dì méjì ó gbé inú ọ̀rá pé ẹ sí àfà kí à ń wá búrẹ́dì wa ọwọ́ òdodo tí mo sọ fún yín náà ni mo bá wá bí ẹ fọ́ mú búrẹ́dì yìí. ẹ bí ti ṣe wọ́n sọ pé àtàwàdà fún yín ọ̀rọ̀ mọ̀rọ̀kẹ́ ọ ọ̀rọ̀ aláàjì ẹni rẹ̀ kábíyèsí yín ọ̀sẹ̀ wọ́n lẹ̀ ẹni nìkan náà ní pátá àlá pátá àlá ẹ pé ọmọ bá mú búrẹ́dì méjì o fún ọmọ olóòótọ́ máa dáa fún ọ ó lè sọ fún mi ní ìjọba àgbẹ̀jẹ̀ tán ni la hawla wala quwwata illa billah nígbà tí wọn kò ẹni tó ń fẹ́ kọ́ wọ náà ó lè yàn ẹni tó ọ̀fẹ́ kọ́ wọ náà ó lè yàn kú. torí ọ̀pọ̀ ọ̀gbọ́n náà ọ̀gbọ́n àti ìwọ náà lọ́pọ̀ jù nù sí ọmọ èèyàn ẹni tó bá sọ òdodo fún ẹ wọn ní fẹ́ gbọ́ ìjọba bá kú lọ́wọ́ á sọ pé wọ́n lọ gbogbo tí wọ́n padà wá rí pọ̀ lọ ni mo gbọ́ rí o agídí burúkú lọ́ọ́ bá tèmi jẹ́ o dá mi padà ìṣẹ́jú kan ó rí ní tí ń sè ìṣẹ́jú kan kọ̀ ọ̀nà kan dábàá rẹ̀ náà padà ń ṣẹ́jú kan tó náà fi wá tún pépà tó wọ́n ti wá dá wọn padà. nínú nǹkan tí tó máa ti sábà yìí tí wọ́n máa fi jẹ́ kọ́kọ́ lórí àgádágodo aburú wọ́n ní ká mójútó gbogbo ńtọ́lá ń fi lọ́rùn ẹ̀yà léwa lórí nínú ẹ̀sìn Islam láti máa gbìyànjú lóríṣiríṣi láti rí pàgbẹ̀yìn níbi ṣíṣe àwọn ìṣèyí kámẹ́sì kámẹ́sì gbẹ̀yìn níbi ṣíṣe mọ́ta ẹ̀jẹ̀ wàláhì sọláhì má tara rẹ jẹ ṣe lọ́run gidigidi má fi ẹ̀sìn ṣeré nítorí pé njọ́ tó bá tó tó mọ̀ lọ́wọ́ òfin ní kábàárà ẹ̀sìn ọlọ́ọ̀ba ó ń bùkátà ká mójútó ẹnì kò sí ní wọn mójútó ẹ̀sìn ọlọ́ọ̀ba lójú méjèèjì ẹ̀yà àfikẹ́ ọlọ́ọ̀ba ó sí àwọn ẹlẹ́kùn orí fún náà oníwàpadà dẹ́ni rí níbikíbi tó bá wà yóò dẹ́ni tí ń fariri wá bọ́mọ ènìyàn látàrí pé ìwà mójútó ẹ̀sìn ọlọ́ọ̀ba ẹlẹ́dàá wa torí ẹ̀ lọ́dọọdọ àìrí mùsùlùmí kan kó mójú tẹ̀sí ọlọ́ kọ́ máa wọ́n kíláàsì déédéé kọ́ máa máa fẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá rárì kọ́ máa yọ zàtà bọ́lá wọn kẹlẹ́ dàwọ́ ti ṣe fi pọ́n láṣẹ kọ́ máa tara rẹ̀ jẹ́ kọ́ máa ṣe sàárà lásán láì jẹ́ pé yọ zàtà ó sì ń ṣe kìlọ́mù ọ̀mọ̀bọ́ kì í fi ṣeré rárá ó sì jẹ́ mi tó ṣe é pé ní ìgbà tó rí pọ́ùn lówó tó tó lọ́ọ́ ṣe ṣe hajj tó tó lọ́ọ́ ṣe hajj tó sì lọ́ọ́ ṣe hajj ó sì mójú tó tọ́ gbogbo ìṣẹ́bọ sọ́lọ̀ ó jìnà sí ìyàwó ń papọ̀ mọ́sápà kò sí inú ọ̀rọ̀ rẹ̀ Allahu Rabbul Alamin olóòlù ń sìn ní kọ̀kọ̀ àti ní gbangba rẹ̀ ọ̀jẹ́ ni tó so pé yóò máa pẹ́ tọ́lá ìyá ẹsẹ̀ lójú ayé amẹ́kọ̀ọ́ rẹ̀ ọ̀daràn pọ́nbẹ́rẹ́ ni àtún àtàṣe pọ́n ìníwájú ń jẹun nínú abọ́ kan náà kò ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ńtẹ́ ẹgbẹ́ wọn lé ọ̀rọ̀ àbọ̀nà tó dáa ó dènà sí gbogbo kátàkátà rádaràdà náà eléyìí tí wọ́n máa ń lò láti fi wọ́wọ́ ọjọ́ ẹni tó ṣe é pé ọlọ́run ló bá dúró kí ọlọ́run ní ká ṣe é máa ṣe kí ọlọ́run ní ká pàṣẹ é máa ṣe là sí ẹ àpèjúwe nínú wọn mọ́tíláṣí òfin ọlọ́run bá ọjọ́ lórí pé nígbà tá a bá wọn mọ́tíláṣí anábì sallallahu alaihi wa alihi wasallam nínú àdúrà oníkẹ́sọ̀ pé allahumma iftah li rahmatik ẹ̀wọ̀ ìtọ́lọ̀ máa fi ṣèyàn náà ọbẹ̀ wọn mọ́tíláṣí ọ̀rọ̀ àtàdúrà pé allahumma iftah abwaab rahmatik ìwọ Ọlọ́run bí mo ṣe ń wọlé yìí àwọn àlẹ̀kùn kẹrẹ sí fún mi ìwọ Ọlọ́run sí àwọn àlẹ̀kùn kẹrẹ fún mi ẹ wo orí ń bẹ̀ tí ọ̀gá ajé pọ̀nsẹ́sì tí lè gbá bọ́ọ̀lù lọ́rọ̀ àfẹ́ wọ̀ torí kan fẹ́ lọ wòran fújì tọ́wọ́ lóyún la hawla wala quwwata illa billah ẹni tẹ́ ẹ pé wọ́n ń pè pé kọ́ wá sí sọ́láàt kò jáde wá mọ́sálásí rí wọ́n ń pè kọ́ wá sí ti ọ̀lọ́ ọkọ̀ sí sí ni wọ́n lọ pé bíbá lọ́dọ̀ onífojì lánàá ní àbíjọ gbogbo ọlọ́pẹ́jọ ọbẹ̀ ọlọ́run fẹ́ jẹjọ pàtó láàárọ̀ kó wọ́tẹ́ ìlàbílà ẹni tí ń kígbe ariwo pé bí ń bà wọ́n sànù ọ̀nà ń bá wọn máa ń kára ọ̀nà máa ń kára ọ̀nà ń kára làwọn fi wọlé ọ̀nà ń pa ń kára òfò sọ́ọ̀rù wàlà hawla wàlà quwwata illa billah. ayẹ̀sì wàlẹ̀ ìlà ẹ̀sìn dà ẹ̀sìn dà wọ́n tún wọn wọ́n da ní jìlìbáàbù wọ́n náà tó ń pè lọ bí fújì la hawla wala quwwata illa billah. Ah, kí ló dé tí n ti máa mú kí tèèyàn ta kí ló dé tó fi ta púpọ̀ láwùjọ àwọn èèyàn. tẹ́lá sọ fún ọbẹ̀ bá ọ̀rọ̀ lọ stadium la fi pàdé sí. Ah, ojú ọbẹ̀ ẹ̀sìn ẹni tí ọba sọ̀rọ̀ stadium stadium máa fẹ̀ díẹ̀. èèyàn mélòó la rò pé ó dókun wájú ẹ̀ tó di òfin méjì. ẹ̀ ká fi sí mọ́ṣáláṣí wọ́n yẹ èèyàn bíi tí ó wọ àwọn ọlọ́mọ́tò mẹ́tàlá èèyàn mẹ́tàlá ṣẹ́jú ẹ̀jẹ̀ máa lọ xẹ́yì ìwọ pé akẹ́kọ̀ọ́ àwọn àti máa sọ̀rọ̀ ẹ̀mí wọn ni máa fọ bòtí pé tó ọlọ́run òkùnkùn ìbá ẹ̀sẹ̀ máa olúbà ẹ̀sẹ̀ máa ọ̀rọ̀ àwọn ọmọọba àti màkìlá lọ sílẹ̀ àmọ́ àwọn kùtì kọ̀dá dúpọ̀ ìlọ́dẹ̀kùn bẹ́ẹ̀ mọ́ lánàá àbá gbogbo wọn máa wọ kẹ̀kẹ́ ni àtọkùn àtọkùn ẹni àwọn ká ẹgbẹ́ àtọkùn lè ṣe láì tuntun ni àwọn ẹ̀tọ́ wà ìgbà tún kéré ẹ̀tọ́ fẹ́ wọlé tó wà ń ta ọkọ tó wà wà nù lérò lẹ́mẹ̀wàá. la hawla wala quwwata illa billah àwọn oríbu ń ta àbí ọkàrà abúlé àwọn èèyàn wọn lórí ire wọn ń sá wọn lórí ire wọn ń sá. ṣé ìrìn àwọn ọgbọ́n di ẹ̀sìn ọlọ́run ẹ láti wọ́n dalè wọ́n dalè gbogbo ní tọ́ba wọn mọ́sálásì gbogbo wọn sì lọ bí fújì ẹni tí ń ṣe tí ó takùtọ̀ náà wọ́n sì tún máa pè láàkà yẹ wọ́n máa pàkíyèsí rẹ̀ ẹ̀ ń bùkọ́ mọ́dàmú mọ́dàmú bọ́bá ṣe pé wọ́n bàjá sí àná bọ́ọ̀lù wọ́n tẹ́lẹ̀ iná iná ìtumọ̀ sí ń bẹ́ẹ̀ nù bọ́ọ̀lù sọ pé iná lòun fìfì àjẹ àwọn ọ̀tá òun ó ti pọ̀ jù ọ̀rọ̀ sọ pé ìwọ náà lọ́jẹ̀ẹ́ kẹ́nìkan máa wulẹ̀ gbọ́ dààmú. wala hawla wala quwwata illa billah. anábì sallallahu alaihi wa sallam ó tún dábàá jáde kó nu mọ́sálásí ẹ tàbí à. ìgbà wọn kọ́ ń lọ inni as'aluka min fadlik. ìwọ náà mo ń tọrọ nínú àjùlọ rẹ pé kò ṣe fún mi. nínú ìwé àtàn anábì mi kí arzikì owó rẹ ilé ayé ìwọ lọ sílẹ̀kùn rẹ̀ fún mi ẹ dákun tí ìbá ṣe mọ́ṣáláṣí lẹ wá títí ẹ bá jáde ẹrú stadium tó ti lọ jó fúdi o ó tún wí bẹ́ẹ̀ náà ń bọ̀ láti tọ́ ní sẹ́bà sí tẹ́lẹ̀ náà tí ń pin fáwọn ọmọlẹ́yìn la hawla wala quwwata illa billah tọ́ Abu Darda radiyallahu anhu ọgbà ẹgbà kan wọn látọ̀dọ̀ anábà Muhammad sallallahu anabi sọpọlọ sọ pé hadithi jẹ́ hadithi qudsi ọ̀rọ̀ lọni ọlọni ibn adam irkaali awwala nahar arba'a raka'atin akfika akhira rawahu al-imam tirmidhi bi sanadin sahih ọlọni ọmọ anabi adam wọ́tí rákà mẹ́rin fún mi ní ìbẹ̀rẹ̀ ojúmọ́ rẹ̀ ṣe rákà mẹ́rin fún mi ní ìbẹ̀rẹ̀ ojúmọ́ rẹ̀. èmi ọlọ́run ọba máa tú ọ níbi gbogbo ńtọ́ máa ń fẹ́ lọ́jọ́ yẹni pé ṣíṣe tọ́lọ́run kí máa sílẹ̀kùn orí fún yàn. sèrèkà mẹ́rin ní àkọ́kọ́ dìde rẹ lójúmọ́ rẹ èmi ọlọ́run máa tú ọ níbi gbogbo ńtọ́ máa ń fẹ́ lọ́jọ́ yìí. Alimam, imam Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n ní rákà mẹ́rin sọ́nà ọba sọ nínú àdìsí yìí àgbáyé rẹ̀ lọ́dọ̀ ọ̀tà wọn òun náà ní sọ̀lá ẹ̀sẹ̀ fẹ́tìrì wọn sùn nẹ́tò hà òun náà là ṣùbà àti ràkà àṣà àgbàjẹ. rákà méjì tá a máa ń ṣe kátó sí àṣùbà àti àṣà fúnra ara rẹ̀ tẹ́lá fi méjì tá a ti kún méjì ó di mélòó ó di mẹ́rin ìyẹn ni kí wọ́n máa nẹ́bí Adam rí pé ó ṣe ràkà ó sì rí pé àṣùbà èmi ọlọ́run bó tọ́ nínú ẹ̀rí bó ṣe jẹ́ pé ìyàwó ń wẹ́rẹ́ ìní máa mójú tẹ̀sí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn ń sáfẹ̀sì ni. èyí ló túmọ̀ sí tọ́ba ti ṣàtúbà ìyókù fílẹ̀ tọ́lọ́ náà ti sọ pé òun tù ọ́ rárá ó ti sọ̀tọ̀ láti bọ́ọ̀l ó ti sọ̀tọ̀ láti ọ̀sìn ó ti sọ̀tọ̀ láti mọ́gírì ó ti sọ̀tọ̀ láti àìṣá òun ní ti sọ̀tọ̀ láti wíṣọ̀rọ̀ ní fi ṣeré. akramakumullah aburú ńlá iná ni wọn máa ṣẹlẹ̀ sẹ́mi rẹ̀ lójoojúmọ́ ẹ̀mí yóò borí tó bá jí òròjú yóò bẹ̀mí rẹ̀ mọ́lẹ̀ kò ní ní ìdásánsán ara láti ṣe gbogbo tí máa jẹ́ àsórí rẹ̀ ọlọ́dà kò má ṣe tù wá bẹ́ẹ̀. àtẹ̀ sí ẹni tó ṣe é pé nígbà tó ń ti jí ló ti kọjú sẹ́sì ó ti ẹ̀sìn kọ́kọ́ tí ó ti ṣe kìyàmù lẹ́yìn lẹ́yìn ìgbà tó ṣe kìyàmù lẹ́yìn tán tó tó àsìkò sàárì ó ti bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba كانوا قليلا من الليل ما يهجعون ومن وبالأسحار هم يستغفرون ọlọ́run ní àsìkò tí ẹ̀rọ wa fi sọ̀rọ̀ o tọ́wọ́ ní àsìkò tààrí wọ́n máa sọ̀rọ̀ àforíjì ìgbà tó o sùn lóru wọ́n máa ṣe kìyàmù lẹ́yìn bákan náà tí àsìkò wa ti tó wọ́n sọ̀rọ̀ kàtà àlùfáàjì wọ́n tún sàtùbà torí sọ̀rọ̀ kàtà àlùfáàjì yẹn kò ṣeé fi ṣeré o anábìsọ̀lọ́lá nínú àdéhùn tó fẹsẹ̀ rinlẹ̀ onírakaata alifajr khayrun mina dunya wa ma fiha raka méjì tí wọ́n síwájú àṣùbà ó lóore ju gbogbo ilé ayé ìlú àti gbogbo ntọ́ wà nù ẹ̀ tí wọ́n rántí ìjọ tó ti ṣe ká ẹ bá pọ̀lọpọ̀ ti ká kọ́ ọ̀ká kún kankan bẹ́ẹ̀ kí wọ́n raka àkọ́kọ́ àkè fatia àkọ́kọ́ kúlẹ̀ yá ayọ̀ kàfírún àkẹ́ ẹlẹ́kejì àkè fatia àkàkúlẹ̀ wọ́n lọ́hùn àhàd rẹ̀ lẹ́yìn ìgbà tá àlùfájàrí bá ti yọ ẹ̀yìn rẹ̀ láàmú adó àṣùbà fún àti kọ́ ọmọ ká ti sọ̀lá tí ẹ bá ti mójútó nǹkan méjèèjì ọlọ́run bá lóun ó tó yàn lójúmọ́ yẹn ọlọ́run dákun tó wa. bẹ́ẹ̀ ni sùúrù ọmọ ọmọ báà ẹ̀rọ tó lọ́ fi sọ ni ó ní ìdá kánà awùwàlẹ̀lẹ̀ ìlẹ́sìn mẹ́rin ọmọ báà fòtì hàt àbùwà ọ̀bùdànà tó bá ti di òru alákọ̀ọ́kọ́ táàbù àwọn Ramadan abẹ́rẹ́ ọlọ́run máa ń kíkún sí gbogbo ilẹ̀kùn alìjẹ́nà wa ghulliqat abwaabu an-nar wọ́n sì ti gbogbo àwọn ilẹ̀kùn ńlá wa suffidati ash-shayatin wọ́n sì rán gbogbo àwọn ṣẹ̀tàn wọ́n rán wọn ní sẹ́kẹsẹ́kẹ́ mọ́lẹ̀ lẹ́yìn túmọ̀ sí pé orí ńlá á ń bẹ̀ olùpẹ̀pẹ̀ mọ́ra sọ pé ìyá bá ń rí ọkọ̀ ìwà àkùbẹ̀ ìwọ́n bẹ́ẹ̀ tẹ̀lé

فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا بعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلوا به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله إن كان لك إن لم تكن tẹ ẹ ká في الصيادين ان fi sọ̀yàn فما في tí ẹ ona náà ní kéèyàn já ẹ̀mí rẹ̀ lógun níbi àti jìnnà sáwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi àwọn kọtọkọ daa. eléyìí tí gbogbo wa náà ti mà nítorí pé tí tí ọ̀tọ́ ó máa ń há èèyàn lẹ́mìí yẹ bá àbí ti ṣe wí kìí sì wúyàn kọ́ ka mọ́yàn lọ́wọ́ oníkálukú náà lọ dá àmà ká jìnnà gbogbo àwọn nítorí ká lè bá láti ọ̀dọ̀ ibn wọn lọ́nà bíi muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé inna allaha daraba mathalan siratan mustaqima ọlọ́run fi àpèjúwe kan lélẹ̀ tí ojú ọ̀nà tó làgàrà báwo láti mú ojú ọ̀nà tó làgàrà tá a fi tọ́ wọ́n ní anábì sọ pé ọlọ́run bá fi ojú ọ̀nà lélẹ̀ olójú ọ̀nà tó làgàrà ni wàhálà jambatayyi sirat abwab ní apá kínní àtàpá kejì ọ̀nà yẹn àwọn àlẹ̀kùn wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn àlẹ̀kùn yìí lẹ̀kùn àdáwò ni o àwọn àlẹ̀kùn yìí àbí àwọn ojú ọ̀nà àwọn ojú ọ̀nà wà ń bẹ̀ àwọn ojú lẹ̀kùn wà ń bẹ̀ ṣùgbọ́n ojú lẹ̀kùn yóò fi lẹ̀kùn sí kàkà kí fi lẹ̀kùn sí kọ́ńtì ni wọ́n fi síbẹ̀ tọ́ sọ́wọ́n pé lẹ̀kùn tí wọ́n wá fi ojú ọ̀nà tó máa fi lẹ̀kùn sí kò kú gìrì wọ̀ wọn bùkátà kéèyàn gbà yọ̀ǹda kíkún sí fún yà kódà tí wọn bá sí fún yà wọn bùkátà kéèyàn tó sẹsẹ lọkìn nìkan sílẹ̀kùn ọfíìsì ṣùgbọ́n ojú ilẹ̀kùn tó òfin ilẹ̀kùn sí tó ṣe é gbé kọ́tìlì látàwọn fi lẹ̀ òun kò lè fẹ̀gbẹ́ tibẹ̀ orí tó ń bára onínú rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ojú ọ̀nà yìí ojú ọ̀nà tó là gara yìí olùpèsè kan wà ń tó dúró ojú ọ̀nà tọ́lá àtàwọn ẹni kẹ́ lọ ẹ máa tọ́ lọ. látàrúyù ẹ gbọ́dọ̀ fi sọ́tún fi sọ́tún o ẹ lọ rí síbi kankan o. wọ́n mi ń jókòó sọ́rọ́ ní òkè ojú ọ̀nà yìí olùpèpè náà olùpèpè kan tó pèpè. onáà sọ pé ìyá ọlọ́ látàtà ìlbà má ti ọ̀kan nínú àwọn ẹ̀sìn yẹn má ti kọ́ sí yẹn o. bẹ́ẹ̀ ni.

wà á mọ asòrán ògiri méjèèjì ti ń bẹ lọ́sùn àti òsì yẹn tàbódòdò lọ àwọn ẹnu àlọ́ ọlọ́wọ́n bá nù má débi tọ́lọ́wọ́n bá lọ gbọ́dọ̀ dé lápọ̀tù má débi tó nípa dé lápọ̀tù wà á mọ àbọ̀ ojú ẹkùn tí òfin ẹkùn sí yẹn tó ń bẹ àti lọ́sì yẹn àárẹ̀ mọ̀ àwọn tọ́lọ̀ ń wọ̀nù àwọn tọ́lọ̀ ń torí àti ṣubú dábìlì bọ́ọ̀lù lè wà àrùn bàjẹ́ nítorí kò sílẹ̀ kún bẹ́ẹ̀. ọkà tó tilẹ̀kùn síbẹ̀ ni wọ́n tilẹ̀kùn sí. kọ́tì lábẹ́rẹ́ wà ń bẹ̀ àti ṣubú rẹ̀ sílẹ̀ ọ̀rùn bàjẹ́. táwọn ẹni tí ń pèsè nígbà tá a kọ́kọ́ dẹ́sẹ̀ lójú ọ̀nà tí wọ́n sọ pé ìwọ ìwọ tààrà ní kó máa lọ má fi القرآن نيا، وأما المنادي الذي ينادي في جوف الصراط يقول القسطين تقل نبتا ولا نبتا ثم تقلوا ما استلقوا ولا يقولوا هو بكتنبه قلنا واعظ الله في قلب كل مسلم olùkìlọ̀ tọ́lọ̀ wọn bá fi sọ́kàn gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan. síbẹ̀ yìí láwọn ọ̀pẹ tẹ́lá fẹ́ sẹ̀ tẹ́lá fẹ́ sẹ̀ ní tí ọ̀dùn kankan máa sọ fún yín lọ́kàn yín pé sọ́ra o má ṣe o ọmọ náà ṣe léwọ o wọn náà máa sọ pé ní ìṣe dàrí lọ́sọ̀ má ṣe o àtúbọ̀tá rẹ̀ ní dá o ẹjọ́ bá ní dá kí wọn náà ṣe ìsìnfàrù sí nínú ọ̀sẹ̀ àtàkùrù náà náà ni. tọ́ba ṣe ìsìnfàrù tí ọ̀gá bọ́ sí dẹ́gbà lọ́bọ̀ sí náà ni bàbá yá máa ṣe sọ́pọ̀ ìsọ́pọ̀ mi lérò máa ṣe ìdáàbò náà ni. ẹ ti fi àkìlọ̀ fúnni sínú ọkàn kálukú wa tọ́ba jẹ́ mùsùlùmí èyí sẹlọ kó máa mọ ọkọ sẹlọ torí ló jẹ pé tọba ń bẹ ní ẹntẹ ń fi léèrè béèrè ńpa ẹsìn ọmọ sọra dá ẹnìkan nìkan ti dáràn ọmọ ọràn tó ń dá lọràn yóò mọ wá wá bàbá kan tí ó jẹ stamp títọ ẹ dákun nǹkan bá bàbá ẹsẹ yẹn bá ṣe ẹsẹ kèké ṣe ń tọ́tọ́ lábẹ́ òfin ni kọ́tọ́ ọmọ sọ ni ọ̀gá rẹ̀ ọ̀kẹ́ ìwádìí dáná àwọn ẹgbẹ́ tí ọ̀bọ̀ jẹ́ ń tàn ẹ̀jẹ̀ fún yín lápèjúwe kan ẹnìkan ọmọ ìyàwó rẹ̀ lò ìyàwó alóyún ọmọ tí wọ́n ń bẹ lọ́wọ́ ọlọ́jọ́ ọmọ pọ́lọ́ òun wò pé kò tí yẹ káwọn olóyún lérò eléyìí wọ́n máa ń wọ́n náà báyọ̀ wọ́n wá pèbèrè báyìí wọ́n ní ẹ̀rọ ọkùn nǹkan oṣù ìyàwó òun ó yẹ kó wá ní ọjọ́ báyìí kápé bíi ìjẹta àti ìwà nǹkan sunyàn so àwa lọ sí ọ̀dọ̀ olùtọ́jú ara rẹ̀ tá a máa lò so wọ́n á kún wa lóògùn kẹ́tí nǹkan sunyàn ò fi wá àmọ́ sọ́yẹ ká lò tá a lè lò ẹgbẹ́ ìbéèrè technical question ọ̀pẹ̀rẹ̀ mo ní. àbùrọ̀ wa pé kọ́ wá ńgbà tí ọlọ́run ma ní ra wá nǹkan oṣù máa ń lọ́ra ńgbà mí nà. àbí tó ẹ̀yin fẹ́ pè nǹkan oṣù wá ẹgbẹ́ bọ̀ nígbà mí. ọba dàtẹ́ ẹni tẹ́ dáràn bọ̀ lọ́rùn lẹ́ẹ̀ máa wá. gbèsè ọ̀dọ̀ tó èèyàn ti pẹ́ ẹsẹ́ nù èèyàn lábẹ́ òfin ọlọ kò sẹ́nìkan tí ó ń tí tó ní mọ̀lẹ́mí rẹ̀ pé ní tí mo ti ọ̀dà ìsìn gbogbo àjọjọ amú búrẹ́dì lọ eléyìí mú bọ́tà ọ̀rẹ́ má búrẹ́dì tiẹ̀ láàrin eléyìí mú mayonnaise ọ̀rẹ́ má búrẹ́dì tiẹ̀ láàrin eléyìí wá mú gbẹ ọ̀rẹ́ má búrẹ́dì tiẹ̀ láàrin ta ni ara rẹ̀ máa kó tì nù wa bọ́tà burú bàbá mayonnaise bàbá tó fi gbẹ́ sáàrin búrẹ́dì tiẹ̀ ṣé ó ṣe bí ó tó náà ní ìyá ọlọ́kà ara rẹ̀ pé ìgbẹ́ màmá ń jẹ yìí àmì ìsìn jẹ bọ́tà bí bọ́tà ń bá yí ilé ẹ̀kẹ́ báyìí àkàkẹ́ ẹnu ẹ̀kẹ́ yìí nìfà tí mayonnaise tó bá yí dé mú àìkẹ́ ẹnu mú yín ni àmọ́ àti ìṣègbè ìgbẹ́ ti jẹ́ ń jíjẹ láì sájà ẹnì kó ní máa ṣe ń tí ọ̀dà kùnà ọmọ kò sí ẹni náà láyé pàápàá tó bá jẹ́ mùsùlùmí yàtọ̀ sí ti kèfèrí o àwọn pé kèfèrí sì yọ jẹ lẹ́dẹ̀ yóò tún máa pọ́n ti lànà bí o kọ́ ọ̀lú kan bẹ̀. kèfèrí ni sì yọ máa jájá ni yọ máa pé kí ló burú bẹ̀. ó bí mo tó tún kásẹ̀ lera wọn àbẹ́rẹ́ nǹkan mẹ́rin àlejò tó ní ìyá títí olùlọ́sùn sí ìyá títí ìyàwó rẹ kó lọ sùn tà àlejò oníkẹ́lẹ́ àlejò tà àlejò la hawla wala quwwata illa billah mùsùlùmí ọ̀jẹ̀ dánrú ẹ̀ wò torí a lè fi mùsùlùmí káfi wé káfìrí abámakọ́mọlá tá a bá fẹ́ sóríire táwọn náà sì lè jẹ́ kọ́kọ́rọ́ dáadáa tá a máa ṣe rere fẹ́mọ̀làkejì tá a jẹ́ àtúpa rere ní gbogbo bíkíbi tá a bá wà tá a jẹ́ ìdínàmọ́ aburú tá a ní jẹ́ sábàbí táburú ó fi máa ṣẹlẹ̀ kíbi tá a bá wà àwọn ojú pànà tá a máa tọ̀ ni o ẹlẹ́ẹ̀karùn-ún la sọ lónìí a tún máa tẹ̀síwájú bó bá di ọjọ́ mi ní ìparí á pàkíyèsí wa àwọn àti àjẹ́ mùsùlùmí ẹ má jẹ́ afẹ́sìn wa ṣeré ẹ má sì jẹ́ afẹ́sìn wa tàwádà torí pé ikú ń bẹ ọlọ́run ẹlẹ́dàá wa kò dá wa sílé ayé lásán kò dá wa ká lè bá wa jọ́ fọ̀nì ògbẹ́njẹ́ yà máa fi sáwàdà láyé ẹ̀sìn rẹ̀ ọ̀dọ̀ wọnú ẹ̀ wọ́n gbọ́dọ̀ fẹ̀sìn rẹ̀ sáwàdà ó sì gbọ́dọ̀ fọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ kó fi mẹ́sìn rẹ̀ nítorí pé kò sí nǹkan tá a ní tó níye lórí tó ga sẹ́sì alìsílá lọ́lọ́run fún wa yìí ọlọ́wọ́n jù kọ́lọ́n dákun kọ́ mọ́ gbà lọ́wọ́ wa ọmọ mùsùlùmí ni wọ́n ibikíbi tó bá wọ̀ tí wọ́n dán ọmọ pé mùsùlùmí ni wọ́n mùsùlùmí ìfẹsìn ráàlì mùsùlùmí ìfẹsìn ṣeré gbogbo táwọn fi láyé lásìkò sọ láti bá ti tó ká pàtì ká lọ sí náà lẹ́dàá wa láti máa sí náà ti mà pẹ̀lú àmàdájọ́ àti àmàyéké kákan má jẹ́ pé àìmọ̀kànlá fi ń sẹ́sì ká gbìyànjú gbogbo gbà láti rí pa nǹkan mọ̀ nípa ẹ̀sìn wa láti rí pa nǹkan mọ̀ nípa ẹ̀sìn wa ìyẹn máa pé ọ̀pẹ̀ òun láyé ọ̀yà ìyẹn sì lè pé ọ̀yà kọ́pẹ́ ọlọ́run ọba nìkan iná lọ́ba tó ń mọ̀gbà tí ọ̀yà kálukú ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tó bá sì wà láyé pẹ̀lú làákàyè rẹ má fẹ̀sìn rẹ ṣeré má fẹ̀sìn rẹ ṣeré má fi sàwádà rárá ẹni tí ó sì mú ọmọ fẹ̀sìn rẹ ṣeré má tó pẹ̀lú ẹ má sì bá a tó papọ̀ má mú lọ́rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́yà kọ́ má fẹ̀sìn wa jẹ́ fún wa ọlọ́run ọba kó túbọ̀ ràn wá lọ láti máa mójú tẹ̀sìn wa ẹni tá a bá tò tẹ̀sìn wọn máa ní lọ síwájú tá a máa dá lójoojúmọ́ ìnìkan ọlọ́run ọba ó tò wá ma ẹni tá a tò ma tábùrú ọmọ sí wa tí ìfàsẹ́yìn ọmọ bá wa nínú ẹ̀sìn wa ọlọ́run lákùn má jẹ́ wa má jẹ́ náà má wa àlékún dàgbàsókè àti lọ síwájú ọlọ́run bá Islam nílùú wa ń bì kó tún sí fẹ́sìn Islam níbi ọlọ́run kọ́ bá sí fáwọn mùsùlùmí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó gbé kálukú lọ́wọ́ sókè iṣẹ́ ìṣe oníkálukú ọlọ́run kọ́ bá wa fàlùkà sí ètò títà nínú ọ̀rọ̀ oníkálukú ọlọ́run ọba má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́run kọ́ bá wa tọrọ wa síbà sẹ́ńfẹ́ ọlọ́run bá jọ da fún wa láyé kọ́ da a sì gbọ́dọ̀ máa mójútó onáàlì ká máa ṣe àsọ̀láàtì fún gàtí wa anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan àtàwọn màlẹ́kà rẹ̀ alápàlẹ́ jẹjẹ́ mọ̀kọ́ aláǹsẹ̀ àsọ̀láṣẹ̀ fànàbí ọwọ́ apàwọ́ láṣẹ ọ̀rọ̀ tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam pé ká máa ṣe àsọ̀láṣẹ̀ ìfọ̀n ká sì máa ké ní kíkí ọ̀la allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم اقض الدين عن المدينين اللهم اقض الدين عن المدينين اللهم اقض الدين عن المدينين من المسلمين واصلح اللهم لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله